yẹra yẹn hàn yẹn lẹ tọ́jẹ́ wípé táwọn ọ̀dọ́ ọba farabalẹ̀ gbọ́yé yóò máa kó bá wa a sì ní fura nítorí níta fi ń pariwo ọ̀dọ́ ni wípé eegun tá a lè fi ṣe gbòó kínní ní ń bẹ hadith abdul masoud nìyẹn wà fi sahih dàmú bukhari min hadith abi hurayra radiyallahu ta'ala arda nínú hadith abi hurayra wọ́n ní abisasam lérè wípé ya rasulallah ayyul amala ahabbu ilallah iṣẹ́ wọn lọ́wọ́ bá láìkì jù anabi ni imanun billah wa bi rasuli thumma jihad thumma hajjun mabrurun ó ní kéèyàn ọgbà lọ́sọ̀tàlá gbọ́ lẹ́yìn náà jihadi lẹ́yìn náà kéèyàn ó ṣe hajj ẹ̀ ń tọ́jẹ́ wípé bí ni ànábì ṣe ṣe lèèyàn ṣe ṣe tọ́lọ́hun wá gbà lọ́wọ́ rẹ̀ ojú kanu nínú sahih aidan ìdààmú bukhari min hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhu ardahuma sọ̀rọ̀sọ̀rọ̀ sálàm ayyul islam khayr wọ́n bí ànàmì lẹ́rẹ̀ pé islam ló dáa jù ànàmì tún ní à èyí tó dáa jù pé mùsùlùmí lélẹ́yìí ó náà ni pé tut'imu ta'am wa taqra'u salam ala man arafta wa man lam ta'rif islam tó dáa jù ní kọ́ máa fún yàn ló ń jẹjẹ máa wá sálámà sí mùsùlùmí ọmọ rí ni o ọmọ rí ni o ó di mélòó ó di mẹ́ta وفي الصحيح أيضا من حديث أبي موسى وعمرو بن عاص وابن بن عمرو بن عاص رضي الله تعالى عنهما وأرضاهما أن رسول الله صلى الله عليه وسلم سئل عن أي أي الإسلام خير wọ́n ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ pé islam ló tó dáa jù ànábì ni man salima li muslimuna min lisanihi wa yadi gbogbo ẹni tí àwọn òmìnir bá ti lè bọ́ níbi aburú ahọ́n rẹ̀ tí wọ́n tún bọ́ kó òmìnir aburú ọwọ́ rẹ̀ ẹ̀ tí islam rẹ̀ dáa nù. صلوات الله وسلامه عليه وفي الصحيحين أيضا من حديث عثمان ابن عفان رضي الله تعالى أرضاه ورسول صلى الله خيركم من تعلم القرآن ẹ̀ńdà jùnú جنوي ó ní ẹni tí ọba máa lo Qur'an títí wá ń kọ́ àwọn wa afdoliya ala hadil a'mal. kí n túmọ̀ rẹ̀ tó yírí yọ help wa lórí mòdú ìta wa yìí kí wọ́n bẹ̀rẹ̀ pé iṣẹ́ ìlọ́dà jù kọ́mọ sọ pé eléyìí lásìkò báyìí eléyìí lásìkò báyìí eléyìí lásìkò báyìí kí ni ti ń fa àwọn afáàní amádàmù jìnnà àkọ́kọ́ méjì ní sẹ́tà ń ṣe àní amalul qalbi a'malul qulub àwọn asẹ́tẹ̀ pé ẹ̀mí nìkan la fi ń ṣe a sì ní a'malul qulubi wal jawarih àwọn asẹ́tẹ̀ pé bá a ṣe ń fẹ̀mí ṣe wọ́n náà látúnṣe kí ni o là ń fara gbogbo ìgbàkígbà tí wọn bá ti ní èwo lọ́dọ̀ àjùnú sẹ́ẹ̀mí ìmánì náà ni torí orí rẹ̀ wọ́n mọ̀ ọmọ yòókù lè ẹni tí ọba gbọ́lọ́ ọba gbọ́lọ́ kan ṣoṣo tí ọgbà ló sàn gbọ́ tàbí ó ń pé láìláì làlá òtí ń da nǹkan mìíràn kọ́ máa lọ sọ̀sán ala gbogbo ń tọ́ba rí ọmọ tẹ̀yìn yòókù wá kò síbi tí wọn mọ nǹkan lé jẹ̀máà bíríkìlẹ̀yà sí bíríkìlẹ̀yà tọ́lọ́pọ̀lọ́ lélẹ́yìn ó gbé blọ́ọ̀kù lọ́wọ́ wọn ní kí la mọ̀ ó lóun mọ́lé ni ilé wo la máa rí létọ̀ mọ́ àwọn ẹ̀rí ń gbàǹbà fi búlọ́ọ̀kù ńlẹ̀ ó sì gbé lọ báyìí kò gbé lẹ́rìn kankan o ọwọ́ lòun ó gbé sórí kíni o òfurufú ọsà fọwọ́ méjèèjì gbé lọ báyìí ọmọ ètè gbé lọ́hùn ìgbà kí ìgbà tó bá ti yẹ wọ́n bẹ̀ kí ni tí wọ́n ṣẹlẹ̀ búlọ́ọ̀kù ọ̀fọ̀ ó lòun fẹ́ mú ọ̀bẹ yóò tún mú yóò bu èpẹ̀ yóò yí mọ́ omi yóò yí mọ́ sìmẹ́ntì yóò kí ló fẹ́ mọ́ àsáàsù nìyẹn ṣùgbọ́n nù hadith eléyìí àwọn àfa àpanupọ̀ lọ́pọ̀lọpọ̀ wọn wípé méjì lọ̀rọ̀ yẹn ń túmọ̀ gbogbo àwọn àhàdíìsì táwọn bí wọ́n sọ pé eléyìí ló dáa jù kọ́dà nínú àhàdíìsì Abu Dharri fi sahihain ìntànà bíi ti ìwájú ni iman mubashara jihad thumma sadaqa àwọn àdíìsì àhàdíìsì àwọn àfa àjọyẹ̀ wá wípé innaha ajiwibatun makhsusatun lisa'ilin makhsusin bin nisbati ila halihi gbogbo hadithi ìdáhùn ni fún àwọn àbéèrè kan tọ́jẹ́ béèrè ẹ̀sà fún irú ẹ̀ ń béèrè ẹ̀ náà tọ́jẹ́ ni ẹ̀sà sí bó ṣe rí sí béèrè tó béèrè ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ wá bèrè kọ́sọ̀ àsálàmù tọ́jà wípé ó ń tàn jẹ́ alhadidu alhalk tí wọ́n pè ní hadidu ẹ̀ǹtẹ̀ pé kò ṣe é ó lè débi pé bẹ́ẹ̀ bàyà àdá méjì ni kèé tẹ̀ fún kankan ẹ̀dá tó lọ ń dànù kò máa ń tẹ́ ń pè pé ìmáàmù àṣùbà wa o àti rí pé ten six gẹ́gẹ́ là ń kí ni o ìmáàmù wa dé ní six oh one bí gbogbo mọ́sáàsì ọ̀sọ̀rọ̀ òní ọ̀kọ̀ yarí. béèyàn bá sì ṣe tẹ̀mẹ́lẹ̀ mọ́sálásí olúwa ẹ̀kẹrin láàrin bí ọdún kan sígbà náà tí nǹkan bá ṣẹlẹ̀ mọ́sálásí pé à ewu bá ṣe bí bí bá àwọn èèyàn ṣe máa dàlẹ̀ rúnu orí mi báyìí lórí irun yọ yọ yọ yọ mọ̀mọ́ lọ dá yọ mọ̀mọ́ lọ dé ẹ̀kẹ́rẹ́ sí nítorí rẹ ẹ̀kẹ́rẹ́ ẹ̀sẹ̀ ni o ìmọ̀ gẹ̀ẹ́tọ̀ ọwọ́ yóò àdá tẹ̀sẹ̀ sí ọwọ́ pé ṣèṣì tẹ̀mẹ́lẹ̀ jọ kan kàtán tí wọ́n bá tẹ́lẹ̀ yóò bá fẹ́ béèrè pé kí ni tọ́ dáa jù tóun fi lè tètè súnmọ́ lọ́wọ́ bá nù sí olóríire àwọn àfáàní tá a sọ fún mi wípé làtẹ́gùdọ̀ ìwọ yọ̀bínú pò nù ọ̀rọ̀ rẹ ọ̀nà rí ó tètè là ó tètè súnmọ́ bí n tọ́ da. tá a bá wá rí aljuban eh, eh, eh, albakhil téèyàn bá rí ẹnìkan alfakir astafurla báwọn fàṣẹ wínú tẹ́ ẹ bá rẹ̀ ń tó jójo tí ò tún wá ní ojo ni ń ọlọ́run bá fún mi ní ń ọ̀jẹ̀ lọ́rọ̀ rẹ̀ kèé bá ń tẹ́rí sí pé à ah, pé pé ah, wọ́n mọ̀ tó ní bísíǹsì kan lọ́nà kútọ́ ọdún bó wọn lọ́wọ́ bá fún mi ni wọ́n máa jẹ tóun bá fẹ́ béèrè pé kí ni tó dáa jù tóun fi lè tètè rọ́nà lọ nínú ẹ̀sìn kí lẹ́ sọ fóun díkìrù lẹ́wì fóun ọ̀sán àmì subhanallahi walhamdulillahi wàláwàlá jẹ́ pọ̀nù ọ̀rọ̀ rẹ̀ wàlúkọ́nì ẹ̀ ń bá jólówó tí bá ń bèrè pé iṣẹ́ wo ló dáa jù tí wọ́n fi lè súnmọ́ lọ́wọ́ bá kí lẹ́ẹ̀tì sí ọ̀yà àmì sọ́dọ́kọ̀ ẹnba jí àkè tẹsán sànú ẹ dára kankan tẹ ọkùnrin tọkùnrin eegun bẹrẹgẹdẹ kílẹ̀ pè ní ntọ́ da dunu sẹ́ jihadi bákan náà bí èèyàn bá sì jẹ́ fatinu ọlọ́run fún ní ọpọlọ kọ gbọ́ nǹkan ní kó tún gbàgbé padà kílẹ̀ pè ní ntọ́ da dunu sẹ́ ta ta'allum lọ́rẹ̀ ma wá mà ìyẹn wá ní ntí máa ṣẹlẹ̀ pẹ̀lú àrùsà sálàm àti àwọn sọ̀hábà kọ̀ọ̀kan jẹ̀mọ́ kọ̀dàrú o iyún náà kan sì gbọ́ ó lè lọ dá díkìrù nìkan mú wípé àdébì ti sọ́rí nìkan pé kò sí tó ṣe é wé díkìrù nù sẹ́ bàbá ẹ̀ kírun mẹ́ni ah, ah, ah. wàlà díkìrù lọ́ọ̀yì akibaru tí mo tá a múnu ìrántí ọlọ́run ọba kí aláàtóbi tó yóò sì má bí ẹ ṣe ń bá sọ̀rọ̀ náà tẹ̀síwájú tó ń fa náà yín dàn náà o mi ò mọ̀ bá ń pé méjì ni o bàbá ń dàn náà tó ń fa nǹkan lọ radical akibaru ni ògbóǹjẹ́ ń sọ náà mọ̀ kú ń gbọ́ àti ìwúlé tí wọ́n lọ. bí àbá ṣe ń dá lóhùn wọn ò panu pó ọwọ́ òdùó náà jẹ́ máa sẹ́ni kókó dàrú àbọ̀dàrú báwọn. ojú kan nìyẹn kàtùmùsọ́wọ́ anabi wa ń sọ fún Abdullahi bin Mas'ud wípé irun ni lẹ́yìn irun ó béèrè ó ní kéèyàn máa ṣe dáadáa sí òǹbí méjèèjì lẹ́yìn rẹ̀ jihadi gbogbo bí àdìsítàn bá ti fẹ́ sọ̀rọ̀ jihadi isaba máa ń gbé wá sẹ́yìn bírùlù wàlídẹ́yìn kí ni ń tọ́fà kálà lẹ́nì ntí máa ń fà pé jihadi pín méjì a ní fardu àyíní jihadi tó jẹ́ wípé tó bá ṣẹlẹ̀ mo lágbára o n ò lágbára o mo tó ṣe o n tó ṣe o ẹnì kẹ́kọ̀ọ́ lẹ́sìkúsì mà. naam irú wo kèfèrí kógun jàlú àwọn mùsùlùmí wọ́n kàn lójijì tí kò sí pé nìkan múra lẹ̀ lọ́wọ́ abọ́nu pé ah wọ́lọ́ wọ́n kù mọ́mù tó rìn jíyà dìjẹ́ báyìí níìsì gbùwà náà wálé báyìí níìsì àwọn ẹni tí ó kò yá tí ó tùpá yá bọ́ a sì agbọ̀dọ̀ bóde níìsì láì láti ẹ̀mọ́ mu wọn a máa rí o ọmọ pé mọ́mù náà kò lè dájẹ́ sẹ́ni ẹ̀kẹ́ òǹkọ́ ọmọ bí tó ẹni kọ́kọ́lùkù wa o fárùdù àyín nìyẹn a ní fárùdù kìfáyà bí wọ́n ṣe ń kọ́lẹ́tà sí àná náà ń kọ́lẹ́tà sí wọn ní pé táìmù báyìí wọ́n bẹ̀rẹ̀ ni mọ́mù wa ń yọ àwọn èèyàn kan pé àwọn oníyàn tó kìíní yìí ṣe yuqaddamu ala birril walidain bàbá yọnu o kọ yọnu o ìyá yọnu o kọ yọnu o àìgbàsẹ̀ wọn ń bi eléyìí ah jẹ́mọ́ àṣà àmúlọ́wọ́ ibi ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé bọ́ọ̀ lọ ẹni tó lè lọ́pọ̀ bí ìyá àti bàbá ọ̀bà yọnu tí wọ́n yọ̀ǹda èèyàn gbọ́dọ̀ lọ ooo wọ́n ń pa àwọn mùsùlùmí ní Afghanistan pàwọn èèyàn ní Palestine wọ́n pa kankan tá a bára lòmíì tó lè lọ nínú àwọn mùsùlùmí kìí ṣe dandan ní fẹ́mi àtẹ̀yìn kọ̀ọ̀kan mọ́ láti lọ táwọn òbí wọ̀ ọ̀bà yọnu adahuwa ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní mamlaka ọ̀kan ọmọ Saudiya tá a jọjọ́ rẹ̀ ó wá kan ó ní òun fẹ́ nǹkan kankan kí n láyé òun pé òun lòun máa ń pèrún mọ́sálásí àwọn ṣùgbọ́n jihadi ti ń ṣẹlẹ̀ lọ nísìn ní Iraq òun fẹ́ lọ màmá òun wá yarí pé òun ò gbọ́dọ̀ lọ òun wá wò bí ẹni pé sí è pé màmá òun fẹ́ jẹ́ bí muskila fún láti wà lè jẹun náà ó wá ní ṣùgbọ́n nǹkan bẹ̀ tí màmá òun sọ fóun tí ń fọ́ọ̀n lórí gbogbogbà ó ní òní pé irun tó ń pè yìí ó lóore fún ọdún tó fẹ́ ṣe ní ìsìn lọ ìfẹ́ kọ́ lọ báyìí ẹlòmíì kúkú lọ bá ọba lọ ó lóun wá wò pé ẹ máa wo ṣàìtàn ó lóun wá wò pé ah, bóun ọba pèrún mọ́tò ń lọ tó ń kú ebẹ́ ń lè pèrún pọ̀ hmm. òun fojú kàn án wò ṣùgbọ́n jẹ́ máa kì í sọ̀rọ̀ jíádà fẹ́ sọ lónìí sáà ti mú sọ́wọ́ bá wọn jíádù pín mélòó èyí tó bá jẹ́ pé lórí ẹnì kọ̀ọ̀kan wa ó yí dáadáa àì máa dúró máa bàbá ìbá pé àmọ́ lọ nítorí wípé tí wọ́n bá ní ọmọ lọ ń gbà ń gan ó lè jẹ́ pé ngan ni ó sì sí sábà bí ikú tiẹ̀ gan ó lè jẹ́ pé lọ ọ̀rẹ́ gan gbà ń òun gan ni ó jẹ́ nǹkan padà kù sáyé. àwa ń bọ̀rọ̀ bọ̀ àwọn àfa wa ni gbólóhùn tánìsà sáàmù sọ yìí wípé asọ́látù àláwákùtìyà ṣètùmọ̀ rẹ̀ ni wípé àkọ́kọ́ àgbàtọ̀ bá wọlé gbọ́n báyìí kó o kí o ní àhábù apá kan àfààní la wọn ní orí bẹ́ẹ̀ táìmù tó ti wọlé òun di táìmù tásìkò rè ọ lọ ìgbà tó ọba ti kí náà déédéé ládàá tẹ̀ ń tọ́kọ̀ kí ńgbà tó wọlé òun tí ó gbà níwọ náà gbà. láàmù tánàbí sọ́ńbì láàmù tàlílì ni akimi sọláta liduluki kí ni dùlúùk zawal ìdàdálọ́kàtì stamps gbogbo àtọ́rùn bá ti yàtàrí ọya máa kírun àyílá fẹ́mi èmi Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tí wọ́n bá ti àṣetúmọ̀ ẹni wípé asọ́látù àlá liwákìtìyà ọ̀ àlá wákìtìyà básìkò òórùn bá ti wọlé sá máa kí tí tí tí tí tí tí tí tí kọ́sátò ò jáde ní ọkì wọ́n ní túmọ̀ rẹ̀ nu apá kan tó àlàǹgẹ̀ ń gbà mí a máa fi pé asọ́látù aláwákìtì àwọn ìtura ni pé fi wákùtìyà kọ́ ọ máa kírun lásìkò ẹ̀ sáàmẹ́jì ọ̀bọ gbà tí àsìkò rí ó ti lọ ó sì ń jẹ́ ni tọ́lọ̀ ọ̀bọ láìkì ṣùgbọ́n ọ̀rọ̀ ìkọ̀ wọlé fún nǹkan méjì ìtumọ̀ ni wípé tá a bá wo hadith dáadáa já àfisúnú ní Abi Dawud kàmá já àfin mustadrak al hakim tánà bí gbé wáyé pé asọ́látù lè awálè wàkùtìyà fartafa nìzáà kéèyàn ò kírun lásìkò tó bá ṣe wọlé gbram báyìí lásìkò rẹ̀ téèyàn ò fi lọ́ra tá a bá tún ní ká kírun lásìkò tó bá wọlé gbram ọwọ́ ẹ̀ka pé òrùn yàtọ̀ ní ìsìn ní one oh five kìí ṣe pé one oh five ló kírun o jẹ̀mẹ́ràn <laughs> torí ọlọ́run ẹ̀mẹ́ ńlá fi sọ pé àní rush kọ́ra ọ̀kan nù ọmọ àyà à ń pè ní ababdulayi ọ̀hà zàrọ̀ mi ó ní kínní yìí tó bá jẹ́ pé àtúnfẹ́ máa jẹ́ pé tá a bá ń ju ọ̀bẹ sókè nígbà àgbà tí ó máa fi ibi táwọn àgbàlagbà wí lélẹ̀ tó náà àgbàlagbà pọ̀ ní mọ́sálásí ká máa ká máa sọ gbé hàn báwọn ẹ̀ẹ́n ká máa ẹ̀yìn gba bá ń sọ ọ̀bẹ òkè nígbà àgbà ibi táwọn àgbàlagbà wí hun tí ó pé ní èèmọ̀ ìlélẹ̀ tí ó tún máa jọ bẹ́ẹ̀ pé wọn èso o kódà ìbá tá a bá wá ní hadith yẹn ẹ àwọn ò lè kọ̀ wá rẹ̀ torí pé kèsè nu sọ yìí lọ wá àwọn àbọ̀nù mọ́tìrù gangan wọ́n ń béèrè lọ́wọ́ àníbí pé iṣẹ́ ìrọ̀lọ́run láìkì jù àníbí wa ni asọ ọ ni ayul amala habu ila Allah iṣẹ́ ìrọ̀lọ́run láìkì jù ọ ni asọ̀látù aláwa kùtìyà kẹ́límà ahabu yẹn yóò jẹ́ àmọ́ wípé tọ́ba jẹ́ pé ewúrọ́ lọ́n láìkì jù láìkì jù ó jẹ́ àmọ́ ìpè táìmù tírun bá wọlé téèyàn bá ìgbà tó buhari ẹ̀ ó tún kí títẹ̀ ìdìgbà tásìkò ẹ̀ fẹ́ lọ ó kí kí á ní ìtumọ̀ ní tiẹ̀ ń bí àná bí léèrè ń gbà náà. àkíyà ah, àfùdọ̀líyà wàhábíyà ilàlá àyìn ah, kò clear ṣé kí n tún wí bàbá wa gbẹ́dọ́ ẹ́ bàbá gbẹ́dọ́ dùnú ṣé n tún wí jama'a wọ́n wá bí àná bí léèrè sẹ́ẹ́ pé sẹ́wù rọ́lọ́ láìkì jù ọwọ́ á ní àsọ̀látù àlà kí ọ̀ máa kírun lásìkò rẹ̀ téèyàn ò fi lọ́ra á ní tá a fẹ́ túmọ̀ rẹ̀ sínú lọ́lọ́ láìkì jù àwọn kan nínú o kí ọ̀sá ti kí ni tẹ́ ẹ bá wọ́n ní kí ọ̀sá ti kí tá a bá fàyè lásàpẹrẹ wọ́n láti one oh five ẹ̀ ń bá kí ni one fifteen àtẹ́ń kí ni one twenty one thirty one forty one fifty two two ten two twenty two thirty two forty two fifty three three ten three twenty three thirty three forty three fifty thirty four wọn lẹ ń bá ń kí gbogbo ìgbà náà nkankan náà nìtumọ̀ wọn sànàbí ọ̀wà máa ń tiẹ́ bímọ wọ́n sì ń bí pé èwo ló dáa jù nù sẹ́ tọ́mọ wa lè yọ ìrun pé ìtọ́dà jù nù sẹ́ ni ìrun kéèyàn máa wá kí lásìkò ìgbà bá ṣẹ̀ṣẹ̀ wọlé ṣé ńláàtú ni àbí lásìkò rẹ̀ tá a bẹ́ẹ̀ tú pé lásìkò rẹ̀ sáwọ́ àpáná bí ọ̀gbọ́n tí ń wúyé ntí ń sì bìrì pé ìwọ lọ́dà àti pé ntí ó dáa jù nùrùn náà mi náà yà á máa wakọ̀ àti fi awàlì wàkùtì hà. tùràdà mọ́ọ́dí sọ̀àl ṣé àti gbọ́ yìí bá wọn káwá padà síbi mọ̀wákìtì ismanna mawaqit awqatu plural ni fún wakitu wakitu ni taimu ṣùgbọ́n miqatu asinu rẹ̀ gan ni miqat ṣùgbọ́n lárúbọ̀ lè sọ pé mi o nígbà jẹ́ wípé kánàtìlì wáwù àhùnà masbúkọ̀tán bìkẹ́sìrọ̀ àṣìlíyà nam fàkúlì bátìlì wáwù yá án naam limunasaba ti kini o ọwọ́ di kini o mìkọ́ọ̀tù jẹ́mu mìkọ́ọ̀tù ni màwàkìtù ṣé bá sọ pé mìkọ́ọ̀tù nǹkan onímàwùkìtà lè amúrin mọ̀ ayyaní mìnà zamani awil makani láyàtàjà wàzùhù wàlà yàkọ̀rù hádàlà àmàl àdáán kọ́bla dùkúlẹ̀ hádàlà wákìtì wa innama yaqaw ba'da khuruji hadha al-waqti qada'an u'id naam ṣé yorùbá rẹ tí wọn bá ní àsìkò mìkọ́tù mìkọ́tù ìtumọ̀ mìkọ́tù lédè lárúbáwá ò ní ààyè kan tá a sàlẹ̀sà tàbásìkò kan tá a sàlẹ̀sà fúnṣẹ́ kan tó jẹ́ pé tá a bá lọ rèé ṣé ń tá a sàlẹ̀sà lásìkò kan ṣáájú àsìkò wọn ò ní í gbà nínú ẹ̀sìn bá a bá sì ṣe lásìkò tìyẹn ní àṣẹ òun nǹkan wọn máa jẹ́ ń tá a ṣe bí wọ́n ṣe ní àṣẹ tá a bá tún wá lọ rèé tá a bá ṣe kó tó tó wọn ò ní í gbà tá a bá ṣe lẹ́yìn ìgbà tí nǹkan yẹn tó à ń san padà ni kì í ṣe páǹṣe ní tìyẹn ní àṣẹ lójú ẹsẹ̀ màá tún bẹ̀ ń wí tó bá sì jẹ́ pé nǹkan tó jẹ́ wípé mi kóòtù ẹ̀ murtabitun bilmakan n tẹ́ pé ààyè ni ààyè tí a bá ní mìkọ́ọ̀tù nǹkan báyìí nínú ẹ̀sìn ààyè báyìí ó ní mìkọ́ọ̀tù eléyìí mú mìkọ́ọ̀tù sẹ́ nǹkan méjì ni máa bá lọ a máa bá àsìkò lọ a máa bá ààyè lọ gbogbo òbádà tó bá ní bá ṣe pẹ̀lú ààyè kan pé èèyàn ń ló fi jẹ́ pé nínú ẹ̀sìn ìjọba ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run kò sí ti ń jí Pakistan kí ló fẹ́ gbàgbé ají Pakistan nítorí pé mìkọ́ọ̀tù hajj níbo ni torí pé ẹ̀sìn kan ni tó jẹ́ wípé mi kóòtù tiẹ̀ makaniyun wazamaniyu ọmú ààyè lọ ó sì tún mú àsìkò lọ́wọ́ a gbọ́dọ̀ ṣe ṣáájú àsìkò rẹ̀ a sì gbọ́dọ̀ ṣe ju àyè bí wọ́n ti ní àṣẹ lọ. bá a ṣe wáyé tá a jókòó yìí ẹ àìbínú sọ ma kéwọ ẹni káwá pé kínú mi ó tó yọ ó wà yìí pọ̀ mọ́ṣáláṣí lẹ́ẹ̀méje aláìṣẹ́ yìí mo ti gbẹ̀bẹ̀ rẹ mo ti fi èdè nu ọwọ́ àyípo ṣùgbọ́n a ní problem díẹ̀ in tó sì fa problem wa ni wípé gbogbo nǹkan pátátà ń ṣe láyé yìí ní máa ti àlọ́run ká gbé sáàyè ẹ̀ ìrí ẹnìkan rí láyé bá rẹ̀ ṣe ń ṣètò tọ́wọ́ aṣọ fún dókítà pé ẹ̀gùn ńlá kò lè yá ara ni mi ẹ̀gùn mi láhàn ni fúnra ẹni yóò tó wá gbẹ́dìdú o yóò mọ̀ pé mo mọ̀ ti yá sọ́ńbẹ́ dókítà ní ẹni sùúrù ẹjẹ mu pure water yìí tán ó ti yà sọ́ndì sẹ́ tọ́bọ̀ wá di ọ̀rọ̀ ẹ̀sìn à ní gbàkọ̀ wà bí ọ wà. ẹ tún wẹ́n tí ẹ fẹ́ sọpírẹ́sàn fún ìjẹ́ a máa jiyàn pé o tún lá sọpírẹ́sàn tí a máa wọ̀ ẹ tún wọ̀ nǹkan mẹ́wọ̀n ọ̀tọ̀ lásán tí dókítà wọ̀ wà. sọ wá bẹnu aláàárẹ̀ mu níbo ẹ ti gbọ́ tí kò ní jiyàn gan pípẹ́ irú aṣọ wòlé awọ ọ̀run tẹ́ ẹ̀ fáyìn mọ́ ẹ̀ dókítà ẹ ṣe wà nù ṣúùtù kẹ pẹ̀lú táìtọ̀ wá òkè gan pé yóò sì tẹ̀lẹ́rù bẹ́ẹ̀ ẹ wo bóńkà tuntun máa bá bíríkìlì yà já tí wọ́n bá dorí blọ́ọ̀kù kodò àbí bẹ́ẹ̀dì tí wọ́n tẹ́ ń tà sí ara wọn àbílẹ̀ tí wọ́n rẹ́ ń sẹ́ńbì kan síbì kejì ṣùgbọ́rú ẹ̀sìn ibi àti ní mùsùkìlà nù ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń gbélé ẹ̀ta odidi la ni o dúkìá rẹ̀ ni o yóò lòun fẹ́ lọ fi ṣe ají Pakistan wàláhì mo mọ bọ́dà tó kọ́dà ẹnìkan mẹ́tọ́ dáadé olóyè èyí tó ṣe bẹ́ẹ̀ mo ló ti jáde o OAU iṣẹ́ rí kèé ṣe pé mo lọ yunifásitì mo lọ nǹkan kan ìní ń dìtàmí pé èèyàn gbọ́n o náà kún ni kéèyàn ọ̀sásọ má lásọ parapẹ́ dákun jẹ́ ńlanu ibẹ̀ ni wọ́n ti ń pin wàfi sàmà ìrísí gbogbo ń tẹ̀ ń ti ń pin bọ́bá jẹ́ bẹ́ẹ̀ ni wọn ò ní gbọ́rọ̀ tí ò lẹ́nu prọ́fù kan tẹ́ ẹ bá sì ṣùgbọ́n pọ̀rọ̀ pòfẹ́sọ̀ tó wípé ìwé níyàwó wọn ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá sún wọn nínú ọ̀rọ̀ gbògbèsè ayé ẹ̀rì pín àgọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀dà ń fi di ẹ o ìntọ́lọ́kọ́ yé o ṣùgbọ́n nínú muamala yọ sọ̀rọ̀ mi báyìí ah wàláì ah wàláì ìwọ̀nba prọ́fù ìntòyí prọ́fù o in tó yí ọlọ́rọ̀ gbèsè ayé kéré o ẹ tún máa wá gbà fún prof. ó tún lọ ti di ẹ̀mẹ́rítọ̀ nítorí ẹ̀mẹ́rítọ̀ sì kìíní kan nítorí ọ̀dẹ́wò ìdán ìntọ́ bá ti ní bá ṣe pẹ̀lú àsìkò àwọn àpàrà sí irun ní ìsìn irun ṣé mi kóòtù tiẹ̀ ṣé zamani àti makani ni irun ṣe irun ṣé nǹkan tó jẹ́ wípé ọ òun ni tó ẹ pé tá a bá ṣe ṣáájú àsìkò rẹ̀ wọn ò ní í gbà tá a bá ṣe lẹ́yìn àsìkò rẹ̀ à ń sán ni ìdájọ́ à ń sán àtúnbà ń bẹ̀. bákan náà ṣé nǹkan tó yẹ pé mìkọ́ọ̀tù ẹ̀ náà ó tún níbi àti máa ṣe ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ níbi alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni níbi ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ìran. E mìkọ́tù zamani rẹ̀ àsìkò tiẹ̀ ní á kí béèyàn bẹ́ẹ̀ kí ṣáájú àsìkò náà wọn ò kọ́ gangan fún un. téèyàn bá wá kí lẹ́yìn ìgbà tó tún ti bọ́ náà ṣé wọn kọ nǹkan fún àbí wọn kọ fún abọ́nbẹ̀hún ṣùgbọ́n sọ wá láàyè bí a ti máa ń ṣe ìrún láàyè bí a ti máa ń kí i iná ìmìtí ọ̀sàdé wá sí vínú wa náà ni pé mọ́sálásí ńlá fi sọ pé òun wọnú ara wọn. جاء في صحيحين من حديث أبي ذر الغفاري قلت يا رسول الله أبو ذر الغفاري نعم صلى الله عليه وسلم أي مسجد وضع في الأرض أولا مسلاسي ونيكو قولوا لي أو أنا المسجد الحرام مسلاسي بمكان قلت ثم أي من صلى الله عليه وسلم إيه وطني لا يرى المسجد الأقصى مسلاسي بني فلسطيني ọlọ́mọsá àgbàlẹ̀ wa lọ wọ́n lájọ kan sọ rẹ̀ ó di mélòó ó di méjì kóòtù kámbẹ̀ yìí nahuma ànàbí ọdún mélòó níbẹ̀ láàrin méjèèjì ànàbí àní àrùbàrún sánà ànàbí ọ̀wà fi lọ́rùn balẹ̀ mà fúnra rẹ̀ ànàbí wa ń bá sọ̀yọ̀kú lọ wípé fa àyìnàmá àdúrọ̀ kátìkà sọ̀láàtù fàdákà masjidun <laughs> gbogbo bíkíbi tírun ti á bọ̀ masalasi ẹ̀ náà nù yàtọ̀ fún àwọn ààyè míì tánibìtì láàbọ̀rọ̀ kírun inú tọ́lẹ́tì orí àtàn àtàwọn nǹkan míì àti ibi tí wọ́n bá ti ń ibi ibi tí wọ́n ti ń tọ́jú ràkúnmí agbo ràkúnmí naam a sì lè kí n bi ti agbo kí ni o agbo ẹran wẹrẹ farikun bẹ́ẹ̀ ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ lórí yìí náà à ń bọ̀ ilé ìwà kiri àbáyé jama kí ló fẹ́ mú àríyànjiyàn wá tí ògbó bá ti mọ̀ pé ìpìlẹ̀ ń tí ń pè nírun òun la fẹ́ mọ̀ pa lórí àyàtà afẹ́ tu yìí alọ́sọ̀sá sọ wípé inna salata irú yìí kanat alal mu'minin mo sí lọ́rọ̀ yàn kanat alal mu'minin kitaban wajiban hatmiyan mawqutan mahadudan wa mawdu'an wa mafrudan bi awqati mu'ayyana. mo ṣèrò ni dandan ní fún yín kẹ́ẹ̀kì mo tun wa fi táìmù tẹ́ẹ̀kì sí i tá ti la kirun fún alosu subhanahu ta'ala ṣé ẹ ẹ ń bá gbọ́ yé pé tó ń bá kí ṣáájú àsìkò òun o nírun ṣé ẹ ara ẹ ń bá ń kí ẹ̀yìn ti lọ náà kí ni kọ àwa wa ní ìsìn ó ti wá di ó béèyàn bẹ́ẹ̀ kí ṣáájú àsìkò rẹ̀ ojú kanu àbẹ́ẹ̀yàn kí ń gbà tásìkò rẹ̀ lọ àwa kó one oh five sí four fifteen lápẹ̀rẹ̀ àkó sínú báyìí àwa ní láti one wá síbi twelve nam àti four thirty five lánìí o padà lọ ìdájọ́ kan níwájú yìí ìdájọ́ kan lélẹ́yìí bákan náà ẹnbàtí wọn akitì ẹni one fifteen sí ankitì ẹni one thirty five one forty two tí èdè bíi two thirty three ìdájọ́ kẹtùnú ẹn tó bá tún wọn akitì ẹ láti three wọ four àbí four fifteen náà ìdájọ́ kẹtùnú gbogbo ẹ̀ láwọ̀ àṣàlàyé ká wá àṣàlàyé yìí. لعلي أسوقكم إلى ما حدث به الإمام البخاري رحمه الله تعالى في صحيحه قال حدثنا عبد الله ابن مسلمة قال قرأت على مالك قال عن ابن شهاب عن ابن من؟ عن ابن شهاب أن عروة ابن الزبير دخل على عمر بن الخط عمر بن العزيز أن عمر بن العزيز أن عمر بن العزيز أخر الصلاة يوما مم العزيز أخر الصلاة يوما إمام بخاري رحمه الله حدثنا عبد الله بن مسلمة قال قرأت على مالك عن ابن شهاب أن عمر بن الخطاب عمر بن العزيز أخر الصلاة يوما عمر بن العزيز ńjọ́ Ọlọ́run lára kó tètè kí irun wo ni irun ọ̀hún irun asiri ni irun kí ni anabi máa ma da asiri yọba yìí ó ní máa tati sọ̀látù la asiri ẹn tí asiri bá máa bọ́ ọmọ lọ bàtọ̀ la amalu iṣẹ́ ẹ̀ bàjẹ́ ṣé asiri ni àbí títí ń ṣe é bọ̀ àbí tí ó tún máa ṣe ó sọ tati sọ̀látù la asiri fákà anama wútirọ̀ aluhu atúnlẹ̀wọ̀ pé fákà anama wútirọ̀ alahu ìtumọ̀ tí wọ́n ní wútirọ̀ alufulani ọ̀lẹ́ntogun bá jà tọ́wájẹ́ pàtó ogun ọjà ogun kàmẹ́lẹ́ ó sì níyà ó ní bàbá ọlọ́mọ orí kankan ṣéjú ẹ̀ ní ẹ fi amúyà rẹ̀ lọ ní ẹ mọ́ máa lọ ní ẹ múyàwó lọ ní ẹ bàbá rẹ̀ ní ẹ sọ mẹ́yìn ẹ̀sìn ní ẹ wọ́ gbogbo wọn lọ tí ò fi ní ní ẹsikúùsì pé ha wọ́n mọ̀ sọ akọni o wọ́n wá rí pé ọ̀sà akọni lé ẹ worú ìdójú tí wọn ẹ tún wà worú ìbànújẹ́ tí ó bò ń tán àdébí tó pè á sì rí bẹ́ẹ̀. umar bin aziz wa akhra asr njọ kan orúwà wa wọlé wa bá a òun sì rèé nígbà náà umar abdul azizi kèétí di khalifa ó jẹ́ gọ́vnọ̀ sí madina fún alwalid ibn abdul malik bó tiẹ̀ jẹ́ pé bani umayya ní táìmù yẹn wọ́n ti kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí yóò sínú ẹ̀sìn bọ̀ wọ́n máa ń rárun láre aná ni àkọ́kọ́ bẹ̀rẹ̀ kí wọ́n kọ́kọ́ máa ṣe kí wọ́n kọ́kọ́ máa ṣe útúbà níjọ́ léyà ṣáájú òrun torí gbogbo àwọn tí wọ́n bù ẹ̀ǹgẹ́tì tẹ́yìn bá ti ákìrò tán wọn kàlùkò ti sáré dìde wọn ò ní fẹ́ bá ń gbọ́ ẹ̀kẹ́ ìbú àtẹ̀pẹ̀ tí wọ́n fẹ́ sẹ́ wọn ni àhán bá ní ọ̀dà ẹ̀kún náà láì kírun wọn àkọsí ojúbà ẹ̀ máa fẹ́ ti kọ́ńsó. ara àwọn ìdílé wọn ni Umar Abdulaziz ṣùgbọ́n kí n túmọ̀ ta àkírò ẹ̀ tó ń lọ́rùn lára àbọ̀nbẹ ọkù tètè kí á sì rìn jọ kan rú àwa bá wípé a ìrẹ Umar bin Aziz awa lẹ́yìnsà màá sọ̀rọ̀ ìrẹ Umar bin Aziz ṣé ọmọ wípé máa hàdá bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà nù máa hàdá kí lè lè yìí rẹ ìwọ gọ́vnọ̀ wa. tó ń ṣe yìí innal mugirata ibn shu'ba mugira ibn shu'ba akhara salata yawman wa huwa bil iraq elmugira ibn shu'ba ọ̀nà bó ṣe lọ́rùn lára ń jọkẹrẹ ní iraq ṣùgbọ́n rìwáyà kan wà lọ́dọ̀ ìmáàmù malik ni wọ́n ta ó ní inna almugirata ibn shu'ba akhara salata yawman bil kufa pé bí mugira ibn shu'ba náà ṣe lọ́rùn lára ń jọkẹrẹ ní kufa yóò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtàn ìmàdífì ni but ẹni tó lè tètè clear sí a a lè gbé wá wípé bí ìgbà tí èèyàn jẹ gọ́vnọ̀ lórí Ọ̀yọ́ state tí gómìnà wa ń gbébo tí ń gbébàdàn táwọn kan wá fẹ́ sọ̀rọ̀ pé gómìnà wa rárun láre ńjọ kan wọ́n wá ní à èmi ní gómìnà ṣe rárun láre ńjọ kan ní Ìbàdàn nu. No? ojú kanu lọ́kàrà bí gómìnà kan nu ẹ kúfà inú bọlọ́wọ́ o inú rọ́ọ̀kì sọ̀rọ̀ tí wọ́n gbàdìwọ̀ ayé àwọn wá pẹ̀lú ìrọ́ọ̀kì wọ́n sábà pẹ̀ ń gbàtọ̀ jẹ́ gómìnà lórí ọ̀yọ́ state ní nǹkan ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn ọ̀mà lu ziyada àmà nìyẹn ẹni tó dákọ̀ ta ló àkọ́rọ̀ sọ̀láàtì mugiro bin shuba ẹ̀mẹ́jẹ̀ àṣìgbọ́ sàbẹ́ lòun òun àtàníbí wọn jọ jẹ wọn jọ mu umar blazizi kìí ṣe sàbẹ́ umar blazizi kìí ṣe sàbẹ́ bákan náà ẹ̀ńtọ́ wọlé tọ́ yìí rúwà bóòlù òun sàbẹ́ ni ṣùgbọ́n kéré kéègbọ́n táàmì fi lọ ìrìsàlù ni ti ń ṣẹlẹ̀ yìí torí kọ bàtàn àrọ̀bálọ́bá ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí ọwọ́ ń sọ̀rọ̀ mùgírọ́ pé bí mùgírọ́ náà ṣe ṣe ń jọ kanu tó àkọ́rọ̀ ọ̀run fadakola aleyhi abu mas'udin al-ansori ẹnta ń pè ní abu mas'udin al-ansori sahabiyun jalil ó kọ̀ ní ukubatu ibnu amuri alibadari radiyallahu ta'ala ọwọ́ àlọ́ rẹ̀ bá mùgírọ́ ibnu shuba pé ìwọ mùgírọ́ أوليس قد علمت أن جبريل نزل فصلى فصلى صلى الله عليه وسلم ثم صلى فصلى الله عليه وسلم ثم صلى فصلى الله عليه وسلم ثم صلى فصلى الله عليه وسلم ثم صلى فصلى رسول الله صلى الله عليه وسلم وقال وبهذا أمرت وفي رواية وبهذا أمرت àṣà ń bọ́ lójú agbamiri nísìn ìwọ mùgírọ́ tọ́ ń lọ́rùn lára yìí so pọ́ọ́mà ńgbà mugiro ọ̀rọ̀ rárá tala lọ́wọ́ bá o abu mas'ud al-ansari ó ní awa alaysa qad alimta nínú èdè larubawa wọn è sábà sọ larubawa báwọn tọ́ba jẹ́ wípé ẹni tá a dojú kọ ni alasta qad arafta ńlọ ẹ̀kọ́rọ̀ jẹ́ ṣùgbọ́n larubawa máa wá lò fil aqaliyat lakinnaha lugatun sahiha lakinnaha kọlila filistimal alayisa kọdi alimta anna jibiri ṣé bá a jọ wà pẹ̀lú anabi ni sí wọ́n pọ̀ mà wípé jubirilu sọ̀kalẹ̀ wà abánu sàlám fasọ́la lọ́ba kírun fasọ́la sàlám lànàbí náà bá kírun jẹ́mọ́ àkàdúró báwọn. ọ̀rọ̀ tí abu mas'udi ń sọ fún ruwai ṣé bá a jọ mà ní pé jubirilu sọ̀kalẹ̀ wà abánu sàlám fasọ́la juru bá fọ́sítà sàrám àbí wàá kírun ṣètùmọ̀ rẹ̀ ni wípé fasọ́lá júbìlù sọ wàá kírun ànábì wò báyìí títítítítí ń bọ̀ wàá sálámà fasọ́lá làmínà wàá kírun naam ojú kanu àbí túmọ̀ rẹ̀ ni wípé fasọ́lá júbìlù wàá ń kírun fọ́sítà sàrám fasọ́lá sọ̀rọ̀ sàrám bisọ́láti jibril fasọ́lá náà sọ̀rọ̀ sàrám jibril wàá ń kírun fún ànábì ànábì wa ń fìrun náà kírun fún àwọn èèyàn tí ń bẹ ní kíni o lẹ́yìn rẹ̀ ṣé tó màkánu. àbí tùmọ̀ tó ni wípé fasọ́là Jibril wa ń kírun sọ̀rọ̀ sálàm fasọ́là sọ̀rọ̀ sálàm ànábì wa ń kírun ń bá Jibrilu rọrùn fáwọn èèyàn tí ń bẹ lẹ́yìn rẹ̀ tọ́jẹ́ pé màámù ò pé méjì ẹyọkan náà ni akànní kí ni o dàdà ní ẹyọkan torí pé táìmù yìí máa ń ṣúrẹ̀ àdán àdán ò ti sìnú ẹ̀sìn wàhùn bí maka àtúwá dúró táìmù pé àsìkò oorun rè àsìkò oorun rè àsìkò oorun rè táìmù wo gangan lọ́sẹ̀lẹ̀ ikhtalafa lul ilm fi anna hadha waqa'a dáàbò bá àná wákò abil madina àwọn apá kan àfa sọ pé madina ló ti ṣẹlẹ̀ sahih òótọ́ ni ṣùgbọ́n wọnú ara wọn kí ni ṣùgbọ́n wọnú ara wọn àwòkọ́tù sọ̀làwátì alimafuruudọ̀ mubayyanatun bi makka bibayani jibril wa mubayyanatun i'adatan bibar sàlám bil madina àti makka jibril sàlám àmì tó wá tó sọ padà Mẹ́dínà nítorí pé ara Mẹ́kà ti mẹ́mẹ́ tọ́mọ̀ ń gbà wọn ọ yàtọ̀ sára Mẹ́dínà para ó tún sàlàyé lẹ́lẹ́kejì ó clear tẹ́lẹ̀ mú tíjú wá sọ̀kalẹ̀ fasọ́lá hadith kan bẹ̀ tá a mọ̀ lọ́wọ́ òun gẹ́gẹ́ yóò clear ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa hadal hadith akhrajahu al-Tirmidhi wal-Imam Ahmad min hadith Ibn Abbas radiyallahu ta'ala anuma ọ̀rọ̀dọ̀húnmá arúgbó sọ wípé inna jibrila amani bi makka nínú ìwáyà kan amani inda babili kaaba jibrilu kírun fún mi marrotain lẹ́ẹ̀mejì nígbò nǹkan ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ẹ̀tọ́ sàlám nígbà tí àgbà sàlám lọ sánmà ọlọ́run fún nírun yìí ń wá ń bọ̀ padà nígbà tó dé padà àsùnbà àjọ náà nǹkan fi bẹ̀rẹ̀ jùbílù àwàgbàm torí ọ̀rọ̀ ìbòlá àti dé nǹkan kẹ̀kọ́ bá sásùn tánàbí ìsára yìí fáwọn èèyàn ìgbà wo kìtì wà kọ irun àkọ́kọ́ jùbí kọ́kọ́ wà kọ́ sàsálàm òun náà nìrun zuhur òun ni a fi máa ń pè ní asọ́látùlì ula ìrun àkọ́kọ́ ìrun kí ni o ìrun àkọ́kọ́ wa hadha jaa min hadithi abi barzata al-aslami wal hadithu mukharrajun fi sahih abu barza ọsọ àkọrọ bẹ ọsọ rọha bẹ irú wọn là ń pè nínú àkọ́kọ́ o àtọ̀wá dúró mbẹ́ náà díẹ̀ tá a bá ní ìrun àkọ́kọ́ ni zuru tí jìbìrìlù wá kí fànàbì ni o ó yàtọ̀ sí ntọ́lọ̀ ń sọ fún ẹnu suratul baqara wípé hafizu ala salati ẹ máa sọ àwọn àrùn tí mo ní ẹ máa kí ẹ máa sọ dáadáa o wà salatul wusta agaga àrùn ọ̀ràn gbogbo àárín gbogbo ẹ máa sọ àwọn àfáà nírun wo nírun àárín gbogbo ẹ asiri arijawul akwani ni pé asiri ni kìí ṣe àsùnbà àwọn àfáà tẹ ọ̀rọ̀ tí ń bẹ́rẹ̀ dọ̀ àwọn àfáà lórí ẹ̀fẹ́ tó fifty. naam jamaa kátó wá padà síbi àdífì nkankan bẹ tó tó pàtàkì táàtù bọ̀rọ̀ sáyé lọ́bẹ̀ àwòkọ́tù sọ̀làwàt almahduda àwọn ìrun tó jẹ́ pé àsìkò jẹ́ dandan fún tó lásìkò dandan pé ìgbà tó gbọ́dọ̀ kíre ikhtalafa lil ilm fi bayaniha àwọn àfáàfin mahara wọn pa bayanu ẹ fadaabal hanafiya àwọn hanafiya wọn lọ síbi wípé irun tó jẹ pé ó ní báṣe pẹ̀ lásìkò mẹ́ta nìran wọn wọn lálákọ̀ọ́kọ́ asọ̀látùlì mọ̀fúrúdọ̀ asọ̀làwátùlì gbogbo àwọn àrùn tó jẹ́rùn ọ̀ràn yẹn yẹn ọbẹ̀ látòrí àsùnbà ní yorùbá àìlà àlàásárì mangaribi ìṣáì àbí díṣáì ọ̀dà ọ̀dà ọ̀bàdà torí àwọn àyùn dandan ni bákan náà asọ̀làwátùlì wájíbà àwọn àrùn tó jẹ́ pé dandan ni irú ọ̀rẹ́yàn lọ́nà kọ́kà márùn-ún wọ́n á tún nìrù tó jẹ́ dandan ẹ̀gbọ́n tí ó tún wí ni wọ́n ní aliwitiru walidan awa dùn mẹ́wọ̀n ntúndì nsáré lọ́ọ́bẹ̀ ni wípé lọ́dọ̀ àwọn hànàfíyà irun wítìrì dandan ni tẹ́ ẹ bá wà lọ́rẹ̀ẹ́ pé wítìrì ń dandan fún wa ẹ máa wè máa o tí alọ́sọ̀tà sì ń bá ní sọ̀rọ̀ alukuraani wípé hafidun ala salawat ẹ máa sọ àwọn àrùn yìí ó wà sọ̀láàtì lùwùsọ̀ agagarun ọ̀run àárín gbùngbùn tá a bá ti wá fi wítìrì kún àrùn yìí tọ́bẹ̀ yẹn sì kẹfà èwo ni ó wà wà láàrin gbùngbùn a jẹ́ pé ń bá àbá yọ wítìrì tẹ́yìn ń pè dandan ìpò ń bẹ̀ látò wípé tí nǹkan bá jẹ́ fáìfù yọ láàrin bọ́ bá jẹ́ clear naam a máa pè wítìrì o kò clear se nǹkan tó bá jẹ́ mẹ́rin lè láàrin gbogbo nǹkan tó jẹ́ mẹ́ta ó lè láàrin gbogbo àbí ó lè láàrin gbogbo nǹkan márùn ó lè láàrin gbogbo àbí ó lè láàrin gbogbo méje ńkọ́ mẹ́sàn-án mẹ́fà ní mẹ́jọ ní hákàdà wà hákàdà àwọn ní lẹ́yìn náà ó ní asọ̀rọ̀wátùlì màsínúnà àti àwọn àrùn tó jẹ́ pé súnà ni wọ́n ṣùgbọ́n mustahab súnà tiẹ̀ wá jẹ́ yìí wọ́n wá ní báṣepẹ̀ lásìkò kan wọ́n ní wítì lọ́dọ̀ àwọn dandan ni ọlásìkò bákan náà ìrun tó jẹ́ wípé súnà nìrun yẹn ṣùgbọ́n a fẹ́ pẹ̀lú súnà tó wá wá ọwọ́ alásìkò wọ́n ní ìrun wo wọ́n lò náà ni ka súnà ní alìkọ̀bùlíyà wàlìbàdíyà fi sọ̀làwátì lè mọ̀fòrúdọ̀ gbogbo àwọn àrùn táǹkì <laughs> tó jẹ́ wákàtí márùn-ún èyí tí kọ̀bùlì bá gbé èèyàn bẹ́ẹ̀ tí bàdì bá gbé èèyàn bẹ́ẹ̀ ṣé ẹ mà pé ìgbà téèyàn rántí nù náà ni ó ṣe táìmù rẹ̀ tọ́jọ́ dandan fún un. ṣùgbọ́n jumhuru alil ilm àwọn àfààní kò sí tẹ́fúríkọ̀ láàrin gbogbo ń tẹ́ǹsì kò sí kí ni o kò sí ìmọ̀ ya ilé ya ọ̀hún ìta àmọ̀ ní àwòkọ́tù sọ̀làwátì òun náà ni gbogbo àwọn àrùn tọ́jẹ́rùn ọ̀ràn yẹn yìí àtàwọn míì tánà bí kí lásìkò kásásìkò kejì tí sì ń sàlàyé fún wa bí wọ́n ṣe lọ táìmù yìí jùbílù wá sọ̀kalẹ̀ fasọ́là ó kìrì fún sàlámù irun tó kọ́kọ́ kí fánù sàlámù yìí ọjà àrùn kí ni o irun dóhùrù táìmù olókì àti ìdèbí táìmù gangan ṣùgbọ́n àwọn nǹkan tí ó clear àwọn àlámẹ́rin lákọ́ fẹ́ yẹjú èyí tó wọlé jù ni pé kìí ṣe pé ńgbà tó kírun tán fáwọn sàlám lànà bí wàá kírun tiẹ̀ náà padà bákan náà rìwáyà kan wá pé ànàbí sọ wípé asọ́láta jáàmìà ẹ̀yẹn máa bọ́ o torí pé àdánù ò tí ì sì nígbà wọn àdánù ṣe kí ni o mọ́ṣúná àdánù wà sáyé ni àdánù tí ì sì nú ẹ̀sìn táìmù tí jibiru wa kiri salami, anabi jibiru ń kírun fa nàbí anabi wa ń rọ ìrun yẹn kèé ṣe pé máa mú di méjì àbí sẹ́kìnì o torí kéètì ìsí àdánù ń gbà náà ohun òsì kárí fáwọn èèyàn ṣùgbọ́n mí pé wọ́n ń kọ́ òun lọ́wọ́ ni wọ́n ṣe o wọ́n ń kọ́ ànábì lọ́wọ́ ni àbà tó dúró mẹ́wọ̀n tẹ́ ẹ bá ní tó pilẹ̀ àsìkò oorun o ní pé Jibril wá kọ́ọ̀nù sàṣálàm nírun ìbéèrè ọwà wá wípé wàhálì Jibril mukallafun bima kullifna bihi min iqamati hadhihi salawati fi hadhihi al-awqat ṣé Jibril náà ṣé mukallafuru wà lónà ṣé ntí ń la ọ gbọ́dọ̀ má bọ̀ lọ́rùn ń lò náà jẹ tá a bá ti wá ní hain ajẹ́pẹ́ gbogbo ọgbà tí ó ti jẹ́ pé ńlọ́lọ́run fi ìrun rán sànàbí bá a ṣe ń kí wákàtí márùn lójúmọ́ ló náà ń tá a bá ti ní hain ojú kan bákan náà ojú kejì tá a bá tún ti ní hain ṣé súnrọ̀ ọ̀run tó kí sọ̀sà sálánì ìjọ náà lọ ṣe náà là ń kí iná là ń kí ṣùgbọ́n ibi tọ́rọ̀ wà ní wípé ǹjẹ́ jùbírílù mùkálàfù pẹ̀lú ìrun ó ní apá kérékèé ṣe mùkálàfù tí wọ́n bá pèèyàn ní mùkálàfù lẹ́ńtà la ọ̀gbọ̀rọ̀ mọ́sẹ̀ báyìí bọ̀ lọ́rùn Eh, I don't know. jama'a tá a bá ti ní èsè mùkálàfù ìṣkálù ọwàdé ìṣkálù tí ó dè ní wípé tó bá jẹ́ pé n tí ń ṣe ń jọ náà lọ́n kèé ṣe dandan fún kí ni hukumu òrùn rẹ̀ ẹ̀ apá kan ní náfìlà ni tó bá jẹ́ náfìlà a jẹ́ wípé a ti ẹ̀ ti kọ́kọ́ rẹ̀ rìnnú pé ẹ̀ ń bá ń kírun ọ̀ranyàn tó fẹ́ kírun ọ̀ranyàn ó lè kí ọ̀ranyàn rẹ̀ lẹ́yìn oná kíni o lẹ́yìn oná fìlà ẹ̀rí kan mọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ní èsè náà fílà bọ́kàn wà kọ́ ànàbì ni ọkàn ṣẹ́kí ni o ọwọ́ akọ́ ànàbì a wà padà bí mẹ́sàlá tá a máa sọ ní pọ̀rọ̀ níyà téèyàn bá ń ṣe àlù àlàbáyì ó ń sọ̀rọ̀ ọ̀fẹ́ kírun wọ́n ní kí ni sọ àlù àlàyé ń sọ ọ̀fẹ́ kírun ó sì mọ ọmọ ẹ̀sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo ṣe ń ṣe ní ọmọ ṣe o o ti fọwọ́ rẹ̀ tán hmm. hmm. bómi hmm. fíẹ́nu ìsàlọ̀là fún un ni tí wọ́n bá gbé kọ̀ ọ̀ma yọ lọ́rọ̀ ìkírun ó nírun ṣùgbọ́n téèyàn bá dún wájú kíláàsì tó bomi sẹ́gbẹ̀ tí ń kọ́ ọmọ kíláàsì ẹ̀ ẹ bá ti débi ẹ ti fẹ́ sàlọ̀là bá a ṣe é sàlọ̀là ńlẹ̀ e, ńlẹ́fẹ́ gbọ́lọ́ ní yòó ni wọ́n sàlọ̀là fún un so lè fi yún kírun àbí ò lè fi kírun àwọn afáàní kò lè fi kírun torí pé fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ni kèé ṣe àlùwàlà àbọ̀fẹ́ kírun ọ̀rọ̀ yẹn dẹ̀ wọlé tọ́rọ̀ ń bá wá rí báwọn jìbìrìlù tẹ́ ẹ bá ti wá sọ pé kèése mùkálàfù tí ẹ sì ṣe náà fílà ní yẹn ìjọ́nà lọ́hùn in tí wọ́n ń kí fànà bí yẹn kí ló wá lè fàtẹ́yìn ó fi sọ pé ẹni tí bá ń sàlùwàlà lánìyàn pé mo fi ń kún àmàlẹ́kọ̀ kò lè fàlùwàlà ń kírun tánàbí sì lo ìró tó kí lẹ́yìn rẹ̀ ìjọ́nà lọ́hùn tọ́jẹ́ ìrọ̀rùn yẹn fánàbí tí wọ́n sì pé kánàbí wà padà tó méèkì. kí ni kọ́dárú Abu Mujib àkóyí a wà dáhùn tá a bá ní Jibril mùkálàfù ni náà mùkálàfù ni ṣùgbọ́n tẹ̀kìlífù rẹ̀ tọ́lọ ń ṣe fún ẹ̀ lè túmọ̀ rẹ̀ bíi tíá pé tá a bá ti á pè mùkálàfù àti dáná pé àti kó nǹkan sí lọ́rùn pé gbogbo pàtàkì ń kírun náà ń kírun sánmà la ìtumọ̀ ẹ̀ ni wípé ya jibril inzil wa alim muhammadan kayfa yuqimu lana hadhihi sọlawa alimhu kayfiyata iqamatiha alimhu kayfi eh, eh, ayhata القيام فيها علمه ركوعها وسجودها وقراءتها gbogbo ń tí ń sọ ọ́ fún láti sẹ́ máa pè lọ́rọ̀ ẹ̀kọ́ ànàbí bí ó ṣe kírun bí ó ṣe kéwú mbẹ bí ó ṣe dúró mbẹ bí ó ṣe rùkú bí ó ṣe nǹkankan kó àṣàṣù tẹ̀kìlífù tiẹ̀ nu. <laughs> ìwà máa sọ̀wọ́ a máa ṣe nǹkan òun pé ọ̀rọ̀ yẹn ti ara nu gbogbo ń tàbí ń ṣe ẹ̀yìn ọlọ́rọ̀ yẹn náà ni ti ń kírun ọ̀rọ̀ yẹn. ẹ̀yin kí ni o ẹni tí irú ọ̀ràn yẹn ti jìbìrìlù ló náà kírun torí àṣẹ lọ́rọ̀ èkó ànábì bí ó ṣe kírun náà ìdásẹ́sí lọ́rùn ajẹ́pẹ́ ìrùn tí ń kírun irú ọ̀ràn yẹn ni àbí ìrùn ṣeéṣeé ọ̀ràn yẹn ni fún lọ́ọ̀kọ́ ànábì ìrùn ìrùn tó bá wá fi kọ́ ọ̀ràn ni ó jẹ́ fún jìbìrìlù ni àbí ṣeéṣeé bá àfáà ti ń kọ́ ọmọ kéwù rẹ̀ ní ọ̀ràn yàn lọ jẹ́ fún ni àbí nǹkan ẹlẹ́kọ̀ọ́ nǹkan ẹlẹ́kọ̀ọ́ bóbí ọ̀kan ọ̀rọ̀ àwọn ọkọ̀ wọn. wáàdé jẹ̀má tọ́ba wá dà níyàn pé òun sálùwàlà òun tó ń kún ọ̀mẹ́lẹ́kọ̀ọ́ nǹkọ́ ni yàtá ni fi amẹ́lì ni yàtá ni èyí ò wọlé gẹ́gẹ́ bí ẹni tọ́mọ mẹ́sẹ̀gbẹ̀ ni yàtá ni fi kí ni o fi amalin ní fara wà kírun ní sọ́kí ni ó ní tó ń kọ́ ma ó kílẹ̀ àbáwọn bí yìí sì wá sọ̀kalẹ̀ tó kìlù fẹ́ràn sàṣàlám tán tá a bá wo tí abu mas'udin páranu riwaya yìí ọjọ́ márùn ó fi ń kílẹ̀ ìrun wákàtí márùn nígbà wá sí báńtọ́ ọ wá ní wàbíhádá umirta àwọn kan gbà wánú àfa àpéwà bí hádá umirtu tá a bá kọ́kọ́ sọ pé umirta irí ànábì bí mo ṣe ṣe gẹ́lẹ́ o ní à ń ṣe pa ọ́ láṣẹ o pé kọ́ máa kírun bó ṣe máa kínú o ṣùgbọ́n tá a bá wo àdífì ẹ̀ẹ̀kan inú ṣe kí ni o ìní ń kọ nírun kọ̀ọ̀kan tómi ń pé kèé ṣe pé ó tún padà wà ńjọ́ kejì ó sì padà wà ńjọ́ kejì wọ́n fẹsẹ̀ múlẹ̀ à ń bọ̀ ọ̀rọ̀ kan lè mọ́kànlé nì ojú kanu ojú kanu wípé bó ṣe kí rẹ̀ sàsálàm nínú ìwáyà mi wọ́n gbà wá pé ìyá sàsálàm wà bí hádá mẹ́rìtù ìntìrìn mi láti sánmà pé ń wá ṣe ó ní mo ti ṣe ó kú òsì ọlọ́run bó ṣe máa kó àwọn èèyàn rẹ náà nù. jamaa ẹ mẹ́wàá di akọjá àárín tá a fi mú pọ́ìntì kan jáde. báyìí máa mú wa kan bẹ́ẹ̀ ń bá dẹ̀ kọ́lọ̀ ó tún àṣẹ kó tún àná àṣẹ. tí wọ́n bá ń kí àṣùbà fún yàn ẹ̀ ń bá ń bẹ́ ń sáfù wájú ìgbọ́jọ́ àbàwí ẹmẹ́ sáfù kí ni o tí wọ́n wá kírun tán tí a fẹ́ sàdúrà tí a mọ́sí lẹ́yìn ọ̀run àwọn àjí wọn ń pàmà lọ́wọ́n níjẹ́ mínísítẹ̀sì wọn dàrú o lọ́wọ́ bá ń ṣàánú wa ẹ sì ẹ ń tí sàrọ̀ là lé yóò sì máa gbọ́ láì ẹ sì máa lo máìkì ni ẹ̀jẹ̀ wọn bọ́ sórí ìrun àmì gòó difficult fún jẹ́mọ́ láti sọ jẹ́mọ́ tá a bá ti wá ń dádì ìfì padà pé wàbí háza umirta wàbí háza umirtu bí ẹ ṣe ní nǹkan ọ̀nù tí wọ́n náà máa kọ́ àwọn èèyàn rẹ pé bí wọ́n ṣe máa kírun rẹ̀ kí láàwì pẹ̀lú bàbá yìí ó dé ní ojú mi ìmá sọ ìsọ̀kalẹ̀ wa jùbírílù wá kírun wákàtí márààrún fànàbí ó sì ń fi sọ fún pé wà bí hádà umirta bí ó ṣe ní ọmọ ṣẹnu wà àbùdù rọ́bàkà hátà yàtì yàkín máa sí lọ́wọ́ bá rẹ lọ báwọn títí tí ó fi mú ọ kúrò láyé wà bí hádà umirta ìjẹ́ nìkan lè ṣẹ̀sìn débì kan kó pín àti bóun nírun tọ́lọ́hún òfin ẹ̀yàn níbí gan ti tọ́jà pé ntànàbí ń pariwo kó tó jáde láyé nǹkan méjì náà ni asọ̀láta sọ̀láta wà máa mọ́làkàtì àìmánukùn irun o irun o àti gbogbo ẹni tọ́lọ́ ń bá fi kàwọ́ yín ẹ mọ̀ sí rárá dáadáa o kọ́nà kó tó gbọ́ wá sí kọ́sàánú wa o. ojú kan umirt bọ́ọ̀sẹ̀ máa kírun fálọ́sọ̀ tálárẹ̀ o níbo láti rí fi eérú sálùwàlá ń bo àti rí kó tún wá eérú gbóná na ó tún wá bọ́ sọ́ọ́lẹ̀ ń náà ń àwọn àgbàlagbà orí ibo ni o ó sì bọ́ra lẹ̀ ń hò ó tún wá kọ́yìn kíbúlà wàbí hádà umirt jẹ̀máà níjọ́ ní àwọn abánàbírì tọ́lẹ́sìn òun ti bóun kírun tí àwọn sọ pé ó má jìbìtì ń bẹ́ wájú ta ó ṣe kí ni o ó ti bá wọn kírun ó sọ̀kalẹ̀ nígbà yóò wá parí tán ẹ máa wè mà ibn abdulaziz ẹ rí wípé ọ̀rọ̀ abu masiudi ni urwa ń rọ́ fún padà tí umar abdulaziz náà wà dáhùn ọwọ́ á ní àwa inna jibrila huwa aqama li rasulillah sallallahu alaihi wasallam waqta as ń tọ́ ń sọ fún mi ṣé jìbìrìlù ìlọ́sọ̀wà fún ànàbí lásìkò oorun ìsìtìfọ́àmù ni wípé sẹ́yìn ò lè mi ọ̀wà àmà ni tàbí ìntọ́ ń sọ yìí bẹ́ẹ̀ mi ṣe báwọn èèyàn tí a ń kínu. No ṣùgbọ́n mọ̀ bàbá zizi ọ mọ̀ pé ìrún lásìkò ó sì mọ táìmù ẹ̀ ṣùgbọ́n tí ó mọ̀ ni pé kò mọ̀ pé ìpìlẹ̀ àsìkò yìí gangan jìbìrì ló pilẹ̀ rẹ̀ fànàbì ah, ojú ẹsẹ̀ ni bàbá tinubu mọ́lẹ́rì o kàdálíkà kánà bashir ibnu abi mas'udin yuhadithu anabi ntọ́pàdé ìwáyà náà bí bashiru ọmọ abu mas'udi tí mo pè ní ukuba ibn amr al-badari al-badari bí bàbá rẹ̀ ṣe máa sọ tí òun náà sọ fún wa nù jàmáà nígbà yẹn umar bin aziz láwà àtìgbà tí ẹ ti sọ̀rọ̀ ń fún àwà àkọ́kọ́ gbé ọ̀rọ̀ wípé tó bá wípé àwọn sálàfù wa wọ́n gbọ́ àdífi abdullahi ibn mas'udi yè sí wípé tí irun bá ti dé láti aago kan ọkọ̀ jásọ̀ ju márùn-ún lápẹ̀rẹ̀ nísìn di passport ìgbà tẹ́ ẹ bá kí kò sí yàtọ̀ kankan ń bẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ bá rí ni wọn ò ní máa kọ tàhírù tí Umar ibn Abdulaziz ti ń ṣe wọn ò ní kọ̀ fún un torí pé kèèsì pò náà àkọ́rọ́ asiri kọjá àsìkò rẹ̀ ọfẹ́ kí lọ́wọ́ ọgbẹ̀yìn ni tí ẹ bá ṣe pé nǹkan wà fọwọ́ wájú gbogbo rìwáyà tó sì wá wípé urwa mukunatu bin shuba amsa bil asir umar bin aziz amsa bil asir wọ́n kí asir yẹn nígbà tí ń bọ́ sọ́wọ́ òpin rẹ̀ lọ ṣùgbọ́n kò sí ní tó múrun kúrò lásìkò rẹ̀ nínú gbogbo àwọn sọ̀hábà àti àwọn tá à ń sọ̀rọ̀ wọn pa àwọn èèyàn dáadáa tá à ń sọ̀rọ̀ wọn yìí rahimahullah rahmatan wasi'a ọlọ́mọsàbà ni gbogbo wọn ọ̀rọ̀ tí a wà nídìí ní ìsinmi wípé a mọ̀ sọ́wọ́ bí àwọn ènìyàn rahman jọ́mẹ́jọ já àmì hadith ilẹ̀ dàkọ́jà mọ̀ Tirmidhi min hadith abdullahi abbas abdullahi abbas ní absa salam jubil wa ba ọlọ́wọ́ akírun fún níjọ́ àkọ́kọ́ ọwọ́ akí àṣùbá ní táìmù kan táìmù lọ́wọ́ akí fún asabulai zuru lọ́kọ́kọ́ wá kí fún ńgbà tí oòrùn yàtàrí lọ́wọ́ akí fún bóòlà ṣe máa ń mọ̀ pé oòrùn yàtàrí àṣẹ̀ṣẹ̀ wà dójú sẹ́nu nígbà tí ó tún wá dijọ́ kejì kọ̀ wá kí fún ní táìmù tó wá kí fún lélẹ́yìn ọ wá kí fún ní táìmù wo táìmù tó jẹ́ wípé lẹ́yìn rẹ̀ báyìí ó ní àṣírí wọlé ọ wá ní ó tún padà nígbà tún di pé yóò kí àṣírí àkọ́kọ́ fún ó kí fún ní ìgbà tí ọkọ̀ọ̀kan ìgbà tó wá kí àsùbá tó wá kí àìlà ìjọ́ kejì fún un ìlókó kí asírí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìgbà tó rùn fẹ́ lọ rẹ̀ máa wọ̀ tọ́ ẹ pé ńgbà tí ó kì mọ́gírí bí àkọ́kọ́ tẹ́mù lọ́kọ́ wákì fún ìgbà tí ó wà pẹ́rẹ̀ ọwá níyà Muhammad aliwakutu bayna hadaini irí ẹ̀wọ́ ànábì àsìkò oorun láàrin méjèèjì náà nìkọ̀ọ̀kan wọn wà ó kí ìtumọ̀ ọ̀rọ̀ bóun láti wá dásìkò máa fẹ́yìú kí ni jẹ́ fẹ́yìú zawad kí ni jẹ́ fẹ́yìú zawad àwa máa ṣàlàyé nǹkan ọ̀kan àwa máa kọ̀ dárọ̀ rẹ̀ bó la ṣe é wọ̀n kí ni à ń pè lóòjì tó tá a bá wà láàárọ̀ tó dóorùn àárọ̀ tóorùn ò tí ì dé kábíyù sàmà níbo lòòjì máa wà apá ọ̀tún ni àbàpọ̀ òsì tó bá ti di pòlù yàtàrí níbo lòòjì máa padà sí ṣé máa gùn sí ni àbí máa tínrín sóò jí ó sì dédé méjì nǹkan tá a filẹ̀ ní àṣírí ni àbá àwọn ní awúlé yìí nínú àwọn àfa bíi àwọn onímọ̀ rahman àyẹ̀sẹ̀ wà kó sẹ́nu sẹ́ gangan ṣùgbọ́n ká lọ rè gbà mú wípé ìrún ìrún ìrún yìí ká má fi ṣeré o ká sì má kìlákìdánù torí ẹ̀ e náà la fi ń sákàkà yìí àwọn fi sọ̀rọ̀ àbẹ̀ lọ́hùn kọjọ́ ọ̀járe kó já wà nù ẹni tí ó gbọ́rọ̀ tí ó wà gbọ́ lágbọ̀yé tí ó tún lè múlò la hawla wala quwwata illa billahi ilà ilà ilà ولا ابراهيم بص مطرفون